نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لكم فأنبئكم بما كنتم تعملون واصل لقمان الحكيم نصيحته لابنه بأن تذكره europee, che sono gruppi europei ẹ̀tọ́ ọlọ́run pé ọ̀gbọ́dọ̀ gbé fẹ́lú bí ni pé ní ọ̀gbọ́dọ̀ jọ sí fún gẹ́gẹ́ yàtọ̀ sí ọlọ́run sàn án ọ̀gá. Ní ọ̀gbọ́dọ̀ pé ká bí yàrá èèyàn ní àbájáde àná kódà ṣe báwọn àlẹ́bí ọlọ́run àbí màláìkà wọ́n máa sì wọ́n àtẹ̀tọ́ abẹ́ òkúta ìrè ìdìdì. Àbí wọ́n máa pe ẹ̀tọ́ sí àlẹ́bí ọlọ́run tó ti gbé lóko ògbà tí ń ti wọ́n àti fáwọn èèyàn ẹ pé ọlọ́ọ̀ba nìkan ní wí ànábì ọmọ àpẹ ọlọ́ọ̀ba ọ̀rọ̀ sọ́jà ẹ pé ọlọ́ọ̀ba ló wí títí ànábì ẹ̀ríkà àti ìsọ̀rọ̀ ọ̀sẹ̀lá tí a mọ̀ sí títọ̀ ẹ pé ọlọ́ọ̀ba nìkan òun la ló fi pa ànábì ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ń dé ìyá pè tí ìjọba ẹkún gbogbo wọn pátá ti pé ọ̀nà ọ̀bà nìkà ni wọ́n dojú àwọn èèyàn kọ́ dojú àwọn èèyàn kọ́ ara wọn níbi àwọn èèyàn ti ṣe lónìí. lára ẹ̀tọ́ ọlọ́run ò ní pé ọ̀nà ọ̀bà làágbára lé èyí ń lé èyí tó èyí á lè bá tẹ̀lé àbí ó rìn lókè nítorí ẹni tí ọmọ ẹlẹ́rù pọ̀ ní ọmọ adáàbòbò ọlọ́pàá òní dáàbòbò gbogbo eléyìí ìgbé ẹ̀dọ́ náà bá oṣù àárọ̀ ọ̀dáná fún ẹlòmíì ni láti tẹ̀lé bọ̀ kìí ṣe ìjà bí ní pé ó gbogbo ọba náà fún ẹlòmíì

lára wàhálà àti pé àwọn ni wọ́n tí okùn fà kí ọmọ nìyẹn wọ́n sórílẹ̀ ayé tó bá tẹ̀sí ẹ̀kọ́ dáadáa yóò níbẹ̀. Lọ́wọ́ sọ yìí pé ìkìlọ̀ ti wá wá ti ti wá àsọtẹ́lẹ̀ ó ti wá látọ̀dọ̀ àwọn náà ti dáadáa báwo bí ẹ̀ pátá ti jọ pátá ti ìyá tó bí lọ́mọ ó ti wàhálà ìnira lérí ìnira ni bí oyún bọ́lá ti ń dàgbà sí bẹ́ẹ̀ ni ìnira àyà rẹ̀ tó òtò bí lẹ́gbàá kọ́mọkùnrin lọ́yà òkun lọ́yà bí ìtọ́jà pípẹ́ lọ́wọ́ kọ́ńpì ẹlòmíì ọdún méjì. Tí àwọn òbí rẹ̀ bá wá ti wàhálà tó báyìí gbọ́dọ̀ dúpẹ́ fún wa kó o dúpẹ́ sí ni ọlọ́run ìdúró sì fi dúpẹ́ náà ni pé kọ́ ọlọ́pàá lọ́sì tí wọn náà bá ti ẹ̀sùn ti dé ní sá kó o ti dáadáa pẹ̀lú wọn níwà kó o ti dáadáa pẹ̀lú wọn lọ́rọ̀ kó o ti dáadáa pẹ̀lú wọn pẹ̀lú sọ́mọ́ bá jogún fún ọ nínú dúkìá ṣùgbọ́n táwọn òbí rẹ lọ́wọ́ ń jẹ ọ́ bá pé àní bẹ́ẹ̀ òòtà táwọn ń ṣe náà lọ́wọ́ bá wọn ṣe.

ṣùgbọ́n ti bẹ́ẹ̀ wọ̀sọ̀ àríkùn máa fi lórí ẹ̀ máa wò dáadáa ló fi bá wọn. Ojúkànnà dáadáa nípa ọ̀rọ̀ nípa àtẹríba nípa owó nípa omi bá wọn lò ṣùgbọ́n ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ wọn. Àwọn tí ọ padà sọ́dọ̀ ọ̀dọ́ tí wọ́n ti ọlọ́ọ̀bá nìkan àwọn yẹn ní kọ́ ọ̀sẹ̀ ní. Torí pé gbogbo yín ẹ padà wàá bá mi. القرآن الحكيم وتتوجه لنفسي وأزيكما يبدي بابا فتا سيما ولي أبصرون وما ربي ọjọ́ kó yẹ wípé ilé ọmọ mi má lérò ìgbé tó ọba dáwà ìwọ nìkan lọ dáwà ibi tó rí ọ̀wà kọ́ ọ lọ sọ̀rọ̀ àwọn táwọn èèyàn. Ìrẹ́ ọmọ mi, ẹ̀sẹ̀ yòówù bójú rẹ̀ bó kéré tó. Nǹkan yòówù léèyàn fi pamá. Ní ti ọ̀dà bójú rẹ̀ ó kéré tó. Ìyá náà ó wà nínú àpáta. Ìsàlẹ̀ àpáta náà náà tó lé pé èèyàn lè ti tó kéde pé yóò rí sọ́wọ́ bẹ́ẹ̀. Àbọ̀wà nínú sẹ́wà ìlọ́wà lọ́mọ ẹgbẹ́ yá síbi kọ̀ọ̀kan ọ̀nà ọ̀rọ̀ mú wa ìrìkọ́nà ọba nígbà tí báwọn èèyàn nígbà tí ìyẹn ní pé mọ́tàtẹ̀jẹ́ pẹ̀lú títí lẹ́nu kankan orí mi láti lè fi ṣe ìgbàgbẹ́ báwọn èèyàn ọba ń rí ọ ọ̀nà ọba ń rí ọ tó ti àti pé ọ̀nà ọba yìí nàbí ọ̀pọ̀ ẹ̀mímà ìfẹ́ ẹ̀rọ kiri ká gbogbo nǹkan pátá àbí ìjọba yẹn yóò fi fún wa nírò ó lọ́wọ́ di ọjọ́ kejì àgbéyàmà kò sí báyìí kò sí báyìí wọ́n wá dúró di ọjọ́ kejì àgbéyàmà wọ́n á jẹ́ pé ìbàjẹ́ àbí aburú ètò oníròyìn pé. islam ti mú bóun ló ti ti pẹ̀lú ọlọ́run bá wọn sùpàmọ́ àwọn ọ̀sára ó ti sàlàyé ẹ̀ bẹ́ẹ̀ náà ló sàlàyé bóun láti bá ara wa lò ní ọ̀nà tó dáa. nǹkan èyí tó dáa jù téèyàn fi ń súnmọ́ kò náà yà sọ̀rọ̀ ẹ̀. lùmáà kò yé má sọ fún ọmọ rẹ̀ nípa ìrún kékeré ọmọ ní àfihàn sọ̀rọ̀ ẹ̀. ìrún dúró pẹ̀lú ọgbẹ́ pé òun ló ìtura ẹ̀ ní pé kí nípa mo tún bí ọlọ́run bá ti kọ́ láti. Máa bóun ló ti dojú kọ ọlọ́run tó fi kí ọ̀pọ̀lọ́run ọlọ́run ó fi tẹ́wọ̀ dá èdè pé kọ́lá ìran pé èyí ká bá ti kéde. Bí kò ti fi ọgbọ́dọ̀ pé nípa mo sí ti òfin. Lòpọ̀ ọ̀dà gbọ́dọ̀ torí pé eléyìí ó nìkan ní ọ̀sán pẹ̀lú ẹ̀ kó wá jẹ́ kó yé pé nǹkan bí ìtumọ̀ tó jọ́nà yẹn fún ọ náà gbọ́dọ̀ wọ́n yí kí ni ọba ti ṣe tọ́lọ́ kódà báwọn mi ọba ṣe rárá kò rí bẹ́ẹ̀. bí ìwọ ṣe ń yàtọ̀ pé òun ṣe tọ́lọ́ ọba yẹn lóòrèkóòrè bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ máa pàwọn èèyàn láti ẹ̀ kó làwọn ti kírun kó làwọn yóò ti máa jà wò kó ni wọ́n ti di ẹni ọlọ́run padà sí lọ ẹni ti wà lábẹ́ èèyàn níyàwó lọ́mà àwọn inú àwùjọ wa lónìí. àìmọye òbí ló ti rí pé kò rí o rárá kó lọ́rọ̀ ẹsẹ̀ nínú àwọn ìta àgbàdo yìí òbí bí ìyá wọ ọmọ rẹ̀ báyìí. wípé ẹsẹ̀ wa bọ̀ gbọ́ lọ́yà. aláṣẹ nìyí ní láàwẹ̀ ní hajj ní zaka ní dáadáa. ọ̀tún jáde pé kí wọ́n kí wọ́n kúkúrú láti lè fi sùn kàkà. Yálà nípa ẹ̀mí ẹ̀yà àbí nípa dúkìá rẹ̀ àbí nípa sísọ̀rọ̀ òdì sí bí sẹ́yìn jọ ọ̀rẹ́ ni ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tí ọ̀dà. Àti púpọ̀ àwọn ìgbà ìtọ́jà ti pé àwọn èèyàn máa ń sọ lọ́jà kí lóyún ọkùnrin sọ́rí jẹ láti máa tẹ̀síwájú níbi mímọ́ pé àwọn èèyàn. ọlọ́run àti máa pọ̀ fún wọn nípa àgbàjẹ́ ìtàwọn èèyàn rí kó wí. Lẹ́ni pé ṣé báwọn ọmọ sọ nìyí? tí àwọn yóò tẹ̀? kí wọ́n gbájú má kó o ti máa kí ni èèyàn fẹ́ kí ni tí wọ́n ń wọn níbi ìbàjẹ́ kí àwọn àti sùúrù lérí ìdájọ́ bá fi ń gà á níbi ìjà àbí ìsọ̀rọ̀ ìyẹ́fẹ́rẹ́ síyà kí àwọn àti sùúrù lérí ìwé ẹni bẹ́ẹ̀ ló ní pinnu ẹ̀tọ́ ní pinnu ọkàn pé àníṣe tọ́lọ́ lọ́wọ́ ṣe tí wọ́n fi kú ilé ọjọ́ ti gbé ní ẹgbẹ́ fi ìnira àtẹ̀tọ́ nípa àwọn agbọ́dá ó tún wá kó débi ìwà. Èyí tó yẹ kí wọ́n kálukú omi ta ẹ̀jẹ̀ lónìí pé kí wọ́n láti máa wúwa rẹ̀. Pé kọ́dà àwọn tí kí wọ́n náà sáná àti wà wọ́n dá. Méjèèjì ni ìyá bọ̀rọ̀ mú lọ́dọ̀ náà. Tí ọ̀bá kí lọ tó ti tọ́lọ́ ní kó o ti, wọ́n máa wọ ipé kọ́ láti máa fi dáadáa fọ́ládùúgbò. kírun tí ń dáwẹ̀ tó ti fi aburú ní ṣe irú ẹni bẹ́ẹ̀ kò ní sọ náà ìjẹyà àti sọ́nà ọlọ́wọ́ fẹ́ lọ́yọ̀ òmìnira àti rárá. ìyá pàlọ́kọ́ jẹ́ pé pé lòkùnmáà kò gbàgbé láti sọ fọ́nà ẹ̀rí pé ìwà tó dáa ọ̀dọ̀wọ́ ẹ̀ ìwà tí ọ̀dà ọgbọ́dọ̀ jìnnà sí ọ̀wá fún àpèjúwe wá lára àwọn àwọn àlòkù gbáà àkọ́kọ́ nínú rẹ̀ ní pé wọ́n yára tó sọ àìlẹ̀ bá tẹ̀lé lè nà. má kọ káríkẹ́ rẹ̀ sáwọn èèyàn ní ti ìtàkùrò ní ti mọ́tómọ́tó kí wọ́n máa kọ́ sọ̀rọ̀ kọ́ wá pàpàkọ́ sí kékeré sọ. àbíkọ́ máa sọ̀rọ̀ kọ́ wá dá sí pé ìṣesí rẹ̀ ó fi máa sọ fún ilé ọ̀rọ̀ rẹ̀ ọ̀la tuntun. wọ́n yára tó ṣe fìlà áwọn ìwà àná. They have the free option. They have the free say, Tatako, Yenike, Kirimakai.

ó sì kó ìpínlẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn láàrin ara wọn ìbálòpọ̀ dáadáa láàrin ọmọnìyàn kókó sínú ìpínlẹ̀ ẹ̀tọ́ fún èmi àtẹ̀yìn bí àgbọ̀dọ̀ gbọ́ bẹ̀rẹ̀ torí pé yóò bá àdàbà ń sọ pé àdúgbò láti fi àrùkò tọ́wọ́ ti dàgbàdà àkọ́bí gbàgbà. ìgbà tó wọn bá wà lọ́dọ̀ ọ̀rọ̀ tí lọ́ọ́ darí rẹ̀ títí tí wọ́n kó yàn mọ́tò wá ti di gbé dé tó náà ti rí pé òun náà ti jọ ọkùnrin àkọsí tó bẹ́ẹ̀. with Yeah.